èpísítẹ́lì kìíní ti paul àpọ́stẹ́lì sí àwọn ará tẹsalóníkà orí kìíní. paul àti silfanu àti timotiu sí ìjọ àwọn ará tẹsalóníkà nínú ọlọ́run bàbá àti nínú jésù kristi olúwa oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti jésù kristi olúwa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 ṣùgbọ́n ní agbára pẹ̀lú àti nínú ẹ̀mí mímọ́ àti ní ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ́kẹ̀lé bí ẹ̀yin ti mọ irú ènìyàn tí àwa jẹ́ láàrin yín nítorí yín ẹ̀yin sì di aláfarawé wa àti ti Olúwa lẹ́yìn tí ẹ̀yin ti gba ọ̀rọ̀ náà nínú ìkánjú ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ayọ̀ ẹ̀mí mímọ́ tí ẹ̀yin sì jẹ́ àpẹẹrẹ fún gbogbo àwọn tí ó gbàgbọ́ ní Makedonia àti Akaya nítorí láti ọ̀dọ̀ yín lọ ni ọ̀rọ̀ olúwa ti tún jáde kì í ṣe ní kìkì makedonia àti akaya nìkan ṣùgbọ́n ní ibi gbogbo ni ìyìn ìgbàgbọ́ yín sí ọlọ́run tàn kálẹ̀ tó bẹ́ẹ̀ tí àwa kò ní ìsọ̀rọ̀ ohunkóhun nítorí pé àwọn tìkára wọn ròyìn nípa wa irú ìwọlé tí àwa ti ní sọ́dọ̀ yín bí ẹ̀yin sì ti yí padà sí ọlọ́run kúrò nínú ère láti máa sin ọlọ́run alààyè àti òtítọ́ àti láti dúró de ọmọ rẹ̀ láti ọ̀run wá ẹni tí ó sì jí dìde kúrò nínú òkú àní Jésù náà ẹni tí ń gbà wá kúrò nínú ìbínú tí ń bọ̀. tẹsalóníkà kínní orí kejì. nítorí ẹ̀yin tìkára yín mọ̀ ará irú ìwọlé wa sí yín pé kì í ṣe lásán ṣùgbọ́n lẹ́yìn tí àwa ti jìyà ṣáájú tí a sì ti lò wá ní ìlò ìtìjú ní Fílípì gẹ́gẹ́ bí ẹ̀yin ti mọ̀ àwa ní ìgboyà nínú Ọlọ́run wa láti sọ̀rọ̀ ìrere Ọlọ́run fún yín pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìwàyà ìjà nítorí ọ̀rọ̀ ìyànjú wa kì ṣe ti ẹ̀tàn tàbí ti ìwà àìmọ́ tàbí nínú àrékérekè ṣùgbọ́n bí a ti kà wáyé láti ọ̀dọ̀ Ọlọ́run wá bí ẹni tí a fi ìrere lé lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwa ń sọ kì í ṣe bí ẹni tí ń wo ènìyàn bí kò ṣe Ọlọ́run tí ń dán ọkàn wa wò nítorí àwa kò lo ọ̀rọ̀ ìpọ́nni nígbà kan rí gẹ́gẹ́ bí ẹ̀yin ti mọ̀ tàbí ìbojú ojú kòkòrò Ọlọ́run ni ẹlẹ́rìí bẹ́ẹ̀ ni àwa kò wá ògo lọ́dọ̀ ènìyàn tàbí lọ́dọ̀ yín tàbí lọ́dọ̀ àwọn ẹlòmíràn nígbà tí àwa ìbá fẹ́ ọlá lórí yín bí àwọn àpọ́stélì Kristi ṣùgbọ́n àwa ń ṣe pẹ̀lẹ́ lọ́dọ̀ yín gẹ́gẹ́ bí abiyamọ ti ń tọ́jú àwọn ọmọ tìkára rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwa ti ní ìfẹ́ inú rere sí yín inú wa dùn jọjọ láti fún yín kì í ṣe ìrere Ọlọ́run nìkan ṣùgbọ́n ẹ̀mí àwa tìkára wa pẹ̀lú nítorí tí ẹ̀yin jẹ́ ẹni ọ̀wọ́n fún wa nítorí ẹ̀yin rántí ará iṣẹ́ àti làálàá wa nítorí àwa ń ṣe làálàá ní ọ̀sán àti ní òru kí àwa kó má bàa di ẹrù rù ẹnikẹ́ni nínú yín àwa wàásù ìrere Ọlọ́run fún yín ẹ̀yin sì ni ẹlẹ́rìí àti Ọlọ́run pẹ̀lú bí àwa ti wà láàrin ẹ̀yin tí ó gbàgbọ́ ní mímọ́ ìwà àti ní òdodo àti ní àìlẹ́gàn gẹ́gẹ́ bí ẹ̀yin sì ti mọ̀ bí àwa ti ń bá olúkúlùkù yín lò gẹ́gẹ́ bí baba sí àwọn ọmọ rẹ̀ à ń gbà yín níyànjú à ń tù yín nínú a sì kọ́ kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ Ọlọ́run ẹni tí ó ń pè yín sínú ìjọba àti ògo tìkára rẹ̀ nítorí èyí ni àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ní àìsinmi pé nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa àní ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú nítorí ará ẹ̀yin di aláfarawé àwọn ìjọ Ọlọ́run tí ń bẹ ní Jùdíà nínú Kristi Jésù nítorí pé ẹ̀yin pẹ̀lú jìyà irú ohun kan náà lọ́wọ́ àwọn ará ìlú yín gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti jìyà lọ́wọ́ àwọn Júù àwọn ẹni tí ó pa Jésù Olúwa àti àwọn wòlíì wọ́n sì tì wá jáde wọn kò sì ṣe èyí tí ó wu Ọlọ́run wọ́n sì wà lòdì sí gbogbo ènìyàn wọ́n kọ̀ fún wa láti sọ̀rọ̀ fún àwọn kèfèrí kí wọn kí ó lè là láti máa sọ ẹ̀ṣẹ̀ wọn di kíkún nígbà gbogbo ṣùgbọ́n ìbínú dé bá wọn títí dé òpin ṣùgbọ́n ará àwa tí a gbà kúrò lọ́dọ̀ yín fún sáà kan ní ara kì í ṣe ní ọkàn pẹ̀lú ìtara ọ̀pọ̀lọpọ̀ ni àwa ṣe àníyàn tí a sì fẹ́ gidigidi láti rí ojú yín nítorí àwa fẹ́ láti tọ̀ yín wá àní èmi Paul lẹ́ẹ̀kínní àti lẹ́ẹ̀kejì Sátánì sì dè wá ní ọ̀nà nítorí kí ni ìrètí wa tàbí ayọ̀ wa tàbí adé ìṣògo wa kí ẹ á ṣe ẹ̀yin ni níwájú Jésù Olúwa wa ní àbọ̀ rẹ̀ nítorí ẹ̀yin ni ògo àti ayọ̀ wa. tẹsalóníkà kínní orí kẹta. nítorí náà nígbà tí ara wa kò gbà á mọ́ àwa rò pé ó dára kí a fi àwa nìkan sẹ́yìn ní Áténì àwa sì rán Tímótíù arákùnrin wa àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìrere Kristi láti fi ẹsẹ̀ yín múlẹ̀ àti tù yín nínú ní ti ìgbàgbọ́ yín kí a má ṣe mú ẹnikẹ́ni yẹsẹ̀ nípa wàhálà wọ̀nyí nítorí ẹ̀yin tìkára yín mọ̀ pé a ti yàn wá sínú rẹ̀ nítorí nítòótọ́ nígbà tí àwa wà lọ́dọ̀ yín a ti ń sọ fún yín tẹ́lẹ̀ pé àwa ò rí wàhálà gẹ́gẹ́ bí ó sì ti ṣe tí ẹ̀yin sì mọ̀ nítorí èyí nígbà tí ara mi kò gbà á mọ́ mo sì ránṣẹ́ kí èmi kí ó lè mọ ìgbàgbọ́ yín kí olùdánwò òní má bàa ti dán yín wò lọ́nàkọnà kí làálàá wa sì jẹ́ asán. ṣùgbọ́n nísinsìnyí tí Tímótì ti ti ọ̀dọ̀ yín wá sọ́dọ̀ wa tí ó sì ti mú ìrere ti ìgbàgbọ́ àti ìfẹ́ yín wá fún wa àti pé ẹ̀yin ń ṣe ìrántí wa ní rere nígbà gbogbo ẹ̀yin sì ń fẹ́ gidigidi láti rí wa bí àwa pẹ̀lú sì ti ń fẹ́ láti rí yín nítorí èyí ara àwa ní ìtùnú lórí yín nínú gbogbo wàhálà àti ìpọ́njú wa nítorí ìgbàgbọ́ yín nítorí àwa yè nísinsìnyí bí ẹ̀yin bá dúró ṣinṣin nínú olúwa nítorí ọpẹ́ kí ni àwa lè tún máa dá lọ́wọ́ ọlọ́run nítorí yín fún gbogbo ayọ̀ tí àwa ń yọ̀ nítorí yín níwájú ọlọ́run wa ní ọ̀sán àti ní òru ni àwa ń gbàdúrà gidigidi pé kí àwa kí ó lè rí ojú yín kí a sì ṣe àṣepé èyí tí ó kù nínú ìgbàgbọ́ yín ǹjẹ́ kí ọlọ́run àti bàbá wa tìkára rẹ̀ àti jésù kristi olúwa wa ṣe amọ̀nà wa sọ́dọ̀ yín kí olúwa sì máa mú yín bí sí i kí ẹ sì máa pọ̀ nínú ìfẹ́ sí ọmọnìkejì yín àti sí gbogbo ènìyàn gẹ́gẹ́ bí àwa ti ń ṣe sí yín kí ó bàa lè fi ọkàn yín balẹ̀ ní àìlábùkù nínú ìwà mímọ́ níwájú Ọlọ́run àti Bàbá wa nígbà àti wá Jésù Kristi Olúwa wa pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ rẹ̀. Tẹsalóníkà kínní orí kẹrin. ǹjẹ́ ní àkótán ará àwa ń bẹ̀ yín àwa sì ń gbà yín níyànjú nínú Jésù Olúwa pé bí ẹ̀yin ti gbà lọ́wọ́ wa bí ẹ̀yin ìbá ti máa rìn tí ẹ̀yin ìbá sì máa wu Ọlọ́run àní gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń rìn kí ẹ̀yin lè máa pọ̀ síwájú sí i nítorí ẹ̀yin mọ irú àṣẹ tí a ti pa fún yín láti ọ̀dọ̀ Jésù Olúwa nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run àní wíwà ní mímọ́ yín pé kí ẹ̀yin kí ó ta kété sí àgbèrè kí olúkúlùkù yín lè mọ̀ bí òun ìbá ti máa kó ohun èlò rẹ̀ ní ìjánu ní ìwà mímọ́ àti ní ọlá kì í ṣe ní ṣíṣe ìfẹ́kúfẹ̀ẹ́ gẹ́gẹ́ bí àwọn kèfìrí tí kò mọ Ọlọ́run kí ẹnikẹ́ni má ṣe rékọjá kí ó má sì ṣe ṣe arákùnrin rẹ̀ nínú nǹkan náà nítorí Olúwa ni olùgbẹ̀san nínú gbogbo nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí àwa ti kìlọ̀ fún yín tẹ́lẹ̀ tí a sì jẹ́rìí pẹ̀lú nítorí Ọlọ́run kò pè wá fún ìwà èérí ṣùgbọ́n ní ìwà mímọ́ nítorí náà ẹnikẹ́ni tí ó bá kọ̀ kò kọ̀ ènìyàn bí kò ṣe Ọlọ́run ẹni tí ó fún yín ní ẹ̀mí mímọ́ rẹ̀ pẹ̀lú ṣùgbọ́n ní ti ìfẹ́ àwọn ará ẹ kò tún fẹ́ kí ẹnikẹ́ni kọ̀wé sí yín nítorí a ti kọ́ ẹ̀yin tìkára yín láti ọ̀dọ̀ Ọlọ́run wá láti máa fẹ́ ara yín nítòótọ́ ẹ̀yin sì ń ṣe sí gbogbo àwọn ará tí ó wà ní Makedonia ṣùgbọ́n àwa ń bẹ̀ yín ará pé kí ẹ̀yin kí ó máa pọ̀ síwájú sí i àti pé kí ẹ̀yin kí ó máa dùn gidigidi láti gbé jẹ́ láti máa gbọ́ ti ara yín kí ẹ máa fi ọwọ́ yín ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àwa ti pàṣẹ fún yín kí ẹ̀yin kí ó lè máa rin ìrìn ẹ̀tọ́ sí àwọn tí ń bẹ lóde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 nígbà náà ni a ó sì gba àwa tí ó wà láàyè tí ó sì kù lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwọsánmọ̀ láti pàdé olúwa ní ojú ọ̀run bẹ́ẹ̀ ni àwa ó sì máa wà títí láé lọ́dọ̀ olúwa nítorí náà ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tu ara yín nínú. tẹsalóníkà kínní orí karùnún. ṣùgbọ́n ní ti àkókò àti ìgbà wọn nì. Ara! ẹ̀yin kò tún fẹ́ kí a kọ ohunkóhun sí yín nítorí pé ẹ̀yin tìkára yín mọ̀ dájúdájú pé ọjọ́ olúwa ń bọ̀ wá gẹ́gẹ́ bí olè ní òru nígbà tí wọ́n bá ń wí pé àlàáfíà àti àìléwu nígbà náà ni ìparun òjijì yóò dé sórí wọn gẹ́gẹ́ bí ìrọbí lórí obìnrin tí ó lóyún wọn kì yóò sì lè sálà ṣùgbọ́n ẹ̀yin ará kò sí nínú òkùnkùn tí ọjọ́ náà yóò fi dé bá yín bí olè nítorí gbogbo yín ni ọmọ ìmọ́lẹ̀ àti ọmọ ọ̀sán àwa kì í ṣe ti òru tàbí ti òkùnkùn nítorí náà ẹ má ṣe jẹ́ kí a sùn bí àwọn ìyókù ti ń ṣe ṣùgbọ́n ẹ jẹ́ kí a máa ṣọ́nà kí a sì máa wà ní àìrékọjá nítorí àwọn tí ń sùn a máa sùn ní òru àti àwọn tí ń mọtí para a máa mọtí para ní òru ṣùgbọ́n ẹ jẹ́ kí àwa bí a ti jẹ́ ti ọ̀sán máa wà ní àìrékọjá kí a máa gbé ìgbáyà ìgbàgbọ́ àti ìfẹ́ àti ìrètí ìgbàlà fún àṣíborí nítorí Ọlọ́run yàn wá kì í ṣe sí ìbínú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 ní àìlábùkù ní ìgbà wíwá olúwa wa jésù kristi olódodo ni ẹni tí ó pè yín tí yóò sì ṣe é ará ẹ máa gbàdúrà fún wa ẹ fi ìfẹnukonu mímọ́ kí gbogbo àwọn ará mo fi olúwa mú yín búra pé kí a ka ìwé yìí fún gbogbo àwọn ará kí oore ọ̀fẹ́ olúwa wa jésù kristi kí ó wà pẹ̀lú yín. Amém.